matthew orí kejì. nígbà tí wọ́n bí jésù ní bethlehem ní ilẹ̀ judea ní ayé herodu ọba àwọn amòye kan wá sí jerusalem láti ìhà ìlà oòrùn wọ́n béèrè pé. níbo ni ọmọ tí a bí tí ó jẹ́ ọba àwọn júù wà. a ti rí ìràwọ̀ rẹ̀ ní ìlà oòrùn nítorí náà ni a ṣe wá láti júbà rẹ̀. nígbà tí herodu gbọ́ ara rẹ̀ kò balẹ̀ ara gbogbo ènìyàn ìlú Jerusalem náà kò sì balẹ̀ ọba bá pe gbogbo àwọn olórí àlùfáà àti àwọn amòfin láàrin àwọn ènìyàn ó wádìí nípa ibi tí a ó ti bí Kristi lọ́wọ́ wọn wọ́n sọ fún un pé. ní Bethlehem ti ilẹ̀ Judea ni nítorí bẹ́ẹ̀ ni ó wà ní àkọsílẹ̀ wòlíì nì pé àní ìwọ Bethlehem ilẹ̀ Juda ó kìí ṣe ìlú tí ó rẹ̀yìn jùlọ nínú àwọn olú ìlú Júdà nítorí láti inú rẹ ni aṣíwájú kan yóò ti jáde tí yóò jẹ́ olùṣọ́ àgùntàn fún Ísírẹ́lì ènìyàn mi. Hẹ́rọ́dù bá pe àwọn amòye náà sí kọ̀kọ̀ ó fọgbọ́n wádìí àkókò tí ìràwọ̀ náà yọ lọ́dọ̀ wọn ó bá rán wọn lọ sí Bethlehem ó ní. ẹ lọ kí ẹ fẹ̀sọ̀ wádìí nípa ọmọ náà nígbà tí ẹ bá rí i ẹ wá ròyìn fún mi kí èmi náà lè lọ júbà rẹ̀. nígbà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ ọba wọ́n lọ bí wọ́n ti ń lọ ìràwọ̀ tí wọ́n ti rí ní ìlà oòrùn bẹ̀rẹ̀ sí lọ níwájú wọn títí ó fi dúró ní ọ̀gangan ibi tí ọmọ náà wà nígbà tí wọ́n rí ìràwọ̀ náà inú wọn dùn gan-an bí wọ́n ti wọlé wọ́n rí ọmọ náà pẹ̀lú Màríà ìyá rẹ̀ wọ́n kúnlẹ̀ wọ́n sì júbà rẹ̀ wọ́n ṣí àpótí ìṣúra wọn wọ́n fún un ní ẹ̀bùn wúrà tùràrí àti òjìá nítorí pé Ọlọ́run ti kìlọ̀ fún wọn tẹ́lẹ̀ ní ojú àlá wọn kò padà sọ́dọ̀ Hẹ́rọ́dù mọ́ ọ̀nà mìíràn ni wọ́n gbà padà lọ sí ìlú wọn lẹ́yìn tí àwọn amòye ti padà lọ áńgẹ́lì Olúwa kan farahàn Jósẹ́fù ní ojú àlá ó sọ fún un pé. dìde gbé ọmọ náà àti ìyá rẹ̀ kí o sá lọ sí Íjíbítì kí o sì wà níbẹ̀ títí di ìgbà tí mo bá sọ fún ọ nítorí Hẹ́rọ́dù yóò máa wá ọmọ náà láti pa á. Joseph bá dìde ní òru ó gbé ọmọ náà àti ìyá rẹ̀ ó lọ sí Íjíbítì níbẹ̀ ni ó wà títí Hẹ́rọ́dù fi kú èyí rí bẹ́ẹ̀ kí àsọtẹ́lẹ̀ ni lè ṣẹ pé. láti Íjíbítì ni mo ti pe ọmọ mi. nígbà tí Hẹ́rọ́dù rí i pé àwọn amòye tan òun jẹ ní inú bí i púpọ̀ ó bá pàṣẹ pé kí wọ́n máa pa gbogbo àwọn ọmọ ọwọ́ lọ́kùnrin ní Bethlehem àti ní gbogbo agbègbè ibẹ̀ láti ọmọ ọdún méjì wálẹ̀ sì di ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí gẹ́gẹ́ bí àkókò tí ó fọgbọ́n wádìí lọ́wọ́ àwọn amòye èyí ṣẹlẹ̀ kí ọ̀rọ̀ tí wòlíì Jeremáyà sọ lè ṣẹ pé. a gbọ́ nǹkan ní Rámà ẹkún àti ọ̀fọ̀ gidi Rákẹ́lì ń sunkún nítorí àwọn ọmọ rẹ̀ ó kọ̀ kò gba ìpẹ̀ nítorí wọn kò sí mọ́. lẹ́yìn tí Hẹ́rọ́dù ti kú áńgẹ́lì Olúwa kan farahàn Jósẹ́fù ní ojú àlá ní Íjíbítì ó sọ fún un pé dìde gbé ọmọ náà àti ìyá rẹ̀ kí o sì padà lọ sí ilẹ̀ Ísírẹ́lì nítorí àwọn tí wọ́n fẹ́ pa ọmọ náà ti kú. Jósẹ́fù bá dìde ó gbé ọmọ náà àti ìyá rẹ̀ padà sí ilẹ̀ Ísírẹ́lì nígbà tí Jósẹ́fù gbọ́ pé Akelau ni ó jọba ní Jùdíà ní ipò Hẹ́rọ́dù bàbá rẹ̀ ẹ̀rù bà á láti lọ síbẹ̀ lẹ́yìn tí a ti kìlọ̀ fún un lójú àlá ó yẹra níbẹ̀ lọ sí agbègbè Gálílì ó bá ń gbé ìlú kan tí a ń pè ní násárẹ́tì èyí rí bẹ́ẹ̀ kí ọ̀rọ̀ tí àwọn wòlíì sọ lè ṣẹ pé. a ó pè é ní ará násárẹ́tì.